فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا وأعوذ ربكم واعبدوا ربكم وقالوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وقال عز من قائل وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم إلى الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين وقال عز من قائل لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعات الوسط من بعد ما كان يذهب قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم أخرج الإمام البخاري رحمه الله عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال ليس المسكين الذي يصف على النار ترده اللقمة واللقمتان والتمرة والتمرتان ولكن المسكين الذي لا يجد بنا يغنيه ولا يصر به فيتصدق عليه ولا يقوم فيسأل الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين أشكرك اللهم وأتوب إليك lọ́sàn-án òbí òun tó máa àbẹ̀lọ́run wà tó kà wá sínú àwọn tó ń lọ́sẹ̀ fún òbí nǹkan ṣe lé tó yìí àbẹ̀lọ́run kó kà wá sínú àwọn tó gbàṣẹ wọn kó kà wá sínú àwọn tó ṣe kọ́lọ́run ọgbọ́n ó wò wọ́n mọ́ àlùmọ̀ lára láti ṣe ìtànrọ̀rùn fún wọn torí káwọn tara wa bí nǹkan ti ń le àwọn àkàbẹ̀ tó ti fi wọ́n àwọn tó máa tẹ̀lé bí ẹ̀jẹ̀ sí i bí nǹkan bá ti ń le fáwọn èèyàn náà ṣe lọ́rọ̀ mọ́ bá àwọn mọ́tò òun náà tó bá sẹ́kù lásìkò náà fáwọn ṣe lọ́rùn ọlọ́run bá tún mọ́ mú ojú wọn náà fáwọn ìlú tó ń ṣe abẹ́lọ́wọ́n bá wọn tó ṣe kán wọn kò wá ó tún lu wa ṣe ó fáwọn náà ṣe ó gbàgbé àwọn olórí wa àti ṣèlú tó dáa fún wa tó dáa fáwọn náà gbogbo tó bá wù láti ṣe ní ayé ìgbádùn lágbádùn ní ìnira díẹ̀ ló bá wa lò ọlọ́run mọ́ta kó pàṣẹ náà náà àwọn olùsọ lọ. ìlànà ọlọ́run bá lò fún wa a fi ṣèlú sí ayé kọ́rẹ́ńtì bá ti wà ìlànà méjì ìlànà kan náà bá lò fún wa ṣùgbọ́n ìlànà méjì làwọn èèyàn lò. tàbátì ọ̀dà sáyẹn kí ni àkànkò láti bọ́ lọ́wọ́ bá bá bá wà. ọ̀rẹ́ ìkọ́tù àgbìyà ìlànà àwọn àtẹ́bí ọlọ́run tọ̀rí kọ́tù fàlásìfà ìlànà gbogbo àwọn oníròyìn náà bẹ wọ́n sọ fún mi pé ẹ kìnní kan gbogbo àwọn izin izin izin tẹ̀ ń gbọ́ izin izin kìnní kan partizin kìnní kan kàmsíláyìn kìnní kan kìnní kan zin gbogbo àwọn izin izin izin tọ̀rí kọ̀ọ̀kan náà. oníkàtọ̀ wípé ẹ ó lé ní ilé ìdí ayé àwọn èèyàn dá oníkàtọ̀ kìnní kan kírèsì ní ilé ìdí mí lè kéde kan séwú gbogbo ẹ̀ náà lè jẹ́ kúta séwú kan ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run ọba tó náà ọba náà máa ń bẹ́ fáwọn èèyàn wọn ní lánàá tí wọ́n dá wàhálà lẹ̀ fún wa ní wípé a ní mùsùlùmí pé ìlànà àwọn ànábì ọlọ́run ọba lòún ti lé àwọn láwùjọ rẹ̀ ìlànà tí wọ́n lò a wà á fẹ́ lo ìlànà àwọn ànábì ọlọ́run ọba láti fi sí ìkọ́lẹ́ṣà lọ́bẹ̀ ìlànà yìí wà sí ìbọn òun ìlànà àwọn ànábì ọlọ́run ewu làwọn ìlànà táwa ń lò ẹ̀yin kọ́ sọ fún wa náà kẹrin kò sí ìka tí ò sí líle kò sí tí ò sí ṣùgbọ́n àwọn èèyàn ló ń tọ́jú lẹ́sẹ̀ ọlọ́run ọba níjọ́ tó bá rọ́ nìkan táǹpà ní bá wà bẹ́ẹ̀ nìkan ni wọ́n fẹ́ ṣe níjọ́ tó bá táǹpà ní fún wọn àǹfààní ayé wọn á fọ́n ìdí ìtọ́lọ́ pàṣẹ wọn mọ́tò láti lórí báyìí bàbá ẹ̀kẹ́ wọn tún wà láti lórí báyìí. ní àdúgbò tá a wà yìí tó bá tó bá bá àláwọ̀ láti láti ìdílé pẹ̀lú òkú ọlọ́run ní mọ́sálásí wa lájẹ́sì báyìí o àtẹwà pín a sì ẹwà a sì owó kọ́lá tó bèrè wà hmm? ẹni tí kèé tó orí yóò lọ lè yà bá ṣe jòkó yìí náà tí nǹkan bá lè máa mùsùlùmí àbí nínú mọ́sálásí níjọ́ tẹ́lẹ̀ òfin náà bá gbọ́ pé wọ́n ní chọ́ọ̀chì wọ́n bá ti fẹ́ ráyé yóò lọ rò yóò lọ dáadáa ẹ́ torí pé kí ló ṣẹlẹ̀ òun ni pé sísẹ́ẹ̀mù tá à ń lò àwọn ìdí ìdí ìdí tá à ń lò ní tí ó múlò kò ìjọ tó bá fíbọ̀ rẹ nìkan àǹfààní ara rẹ nìkan ló wà àtàwọn tá a tẹ̀ láwọn olóṣèlú àtàwọn olóṣèlú náà kò sẹ́ni kankan tó bí yíìpù kankan ní sísẹ́mù tá à ń ṣe irọ́ ló kálukú ló pa fúnra wọn ẹ democracy kiri dà gọ́ọ̀tù tún bẹ̀rẹ̀ ní pé níjọ́ tó bá gbófin kalẹ̀ ẹ dákun tó bá ta kú lè tó ń gé èèyàn ní kò lọ́mọ ìtumọ̀ ẹ̀ ní pé tó bá ti fẹ́ yíwọ́ àǹfààní ìdèmí ní ìṣòlẹ̀ ìdí ayé táwọn ọmọ ń gbé kọ́dà wọ́n ti ní ìdílé ń bá ti lọ́rùn náà kọ́ àǹfààní ìgbọ̀dọ̀ wà bẹ́ẹ̀ mọ́ pé tó yọ pẹ̀lú ẹ̀ ni wọ́n bá lọ. amọ́lá làwọn àlejò ọlọ́wọ́ wa ìlànà wípé léèyàn kọ́kọ́ mọ pé kí léèyàn wá sí ilé ayé kájọ́ sí ọlọ́wọ́ wa kájọ́ sí ọlọ́wọ́ wa láti kó wá ṣe pé on the basis of láti wá sí àtẹ̀ńṣà sí ara wa.

لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون ẹni bọ́bá ti wá àtúntò yẹn náà ẹni ti wá àtúntò lọ́wọ́ bá ti láti sí i sẹ́rìn ìdẹ́sí níbi ti fi sára mi o àwa náà nínú tiwa náà àwa náà láwọn náà tán ṣẹbọ bẹ́ẹ̀ náà ṣe ṣẹbọ aláwọn èèyàn tó ṣe fún wọn bọ́lọ́wọ́ bá gbọ́ aláwọn èèyàn tó wọn gbọ́dọ̀ kí á gbọ́ àwárí lánàá wọn báyìí àtẹ̀yìn wọ́n sábà ti fi dáta àbáyé rọ̀ mi mo tẹ̀lé lánàá bàbá àti Ibrahim ẹ̀fà yàkó màkánà lánàá àdóṣùkà ìdánilẹ́ṣẹ́ àwọn ìgbọ̀rọ̀ ṣẹ̀kọ̀tọ́lọ̀ rárá dáríkà nìkan nílá kan mí ìdòkà lọ àbí ara àwọn tó sọ fún yín náà ló padà lè jẹ ẹmẹwàá ọba àbí tó lè àtọba àti gbogbo náà kọ olùjẹwọn ni àwọn tó ń ti bẹ ó ti wọ́ọ̀nù wọn pa ṣe kò níjọ́ tó kan pé kóun sáfà ní fún wọn tọ́pù kó wá ní kwara tó gbàlà kan kí ló sọ fọ́ba pẹ̀lú wàhálà tó wá ṣẹlẹ̀ ní gbogbo ìlú ìtọ́kọ̀ àpọ̀lọpọ̀ èyí àwọn ènìyàn àgbà àgbà ọ̀rọ̀ ọdún yìí ó ní ìjà àtúnṣe fpc ibi tó ṣe pé ọ̀rọ̀ agrikọ́tọ̀ èmi ha nígbà àti onímọ̀ rẹ̀ bàbá tó kù fáwọn òṣèlú bí ṣe sọ̀rọ̀ yìí ní tó ń sọ nǹkan tó ṣe báwo ènìyàn ní olùgbòlò àmọ́ bí ti tẹ̀ wípé mùsùlùmí ìlànà àwọn àlẹ́bí ọlọ́run àti pé tọ́lọ́run náà làkọ́kọ́ no matter what. Eh? tọlọ́run náà làkọ́kọ́ àmọ́ kì í ṣe pé níjọ́ tó bá ṣe pé nǹkan bá kàwé èèyàn ká ní torí pé òun ò ṣe tọlọ́run bá fún sá látọ̀kùn wọn náà ẹ̀ bá gbọ́dọ̀ kú ẹ̀ bá wà ní ayé alẹ́ ìtẹ̀lẹ́ tọ́lọ́ ẹ̀ bá ló ń jẹjẹ alẹ́ ìtẹ̀lẹ́ tọ́lọ́ ẹ̀ fi nǹkan bá rọrùn alẹ́ ìtẹ̀lẹ́ tọ́lọ́ aláàbí ló sọ sí ẹ̀ fi mí síbi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀lẹ̀ yóò bá yín nígbà tó ń ṣe òun báwọn ṣìkú ti bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tó káwọn òbí jẹ náà kọ́ àwọn tọ̀hún náà káàdì ọmọ ìyá rẹ̀ náà kọ́ àwọn bẹ̀rẹ̀ sí ṣe olùdíje ara kan tára ní ìlú dúpẹ́ fún nígbà táwọn òbí rẹ̀ wá bá sáńdé láti lu wọn láti kànáàn wá sí mísọ ó ní a nípa fáwọn òbí rẹ̀ pé yá àbá ìwọ bàbá mi á dá tààwí ìyá yá fẹ́ kọ́ aláàbí tí mo láńdọ̀wò lọ́wọ́ bá ti fúnṣẹ́ ìlú o kọjá aláàárọ̀ bíi hankọ́ ọlọ́wọ́ bá mú ṣe ẹwà gbọ́dá mi tù mí wà pọ̀ áṣánà yìí ọlọ́wọ́ bá ṣe dáadáa fún mi gan o nígbà tá a ti bá ti ń tà jọ yíra wa kí ló dé àkọ́rọ́jà rẹ̀ lè nà sílẹ̀ ọlọ́wọ́ mú mi jáde kó nú ẹ̀wọ̀n wàjá àdínkù mi nà ẹ̀yin òbí mi náà ó mú yín wá látòkò ẹ̀ àdàpè ni ó mú yín wá látòkò kò fẹ́ sọ fún ẹ̀ báwọn òbí ẹ̀ hmm? torí pé oko tí wọ́n wà náà kò sóúnjẹ ń bẹ̀ náà làwọn ọmọ ìyá rúbẹ̀ kan fi wá sí Egypt wá béèrè ìwẹ̀jẹ́ àdínkù ìbùkẹ́ ní ọ̀rọ̀ àdínmọ̀ọ́lá dìpáàtì olùsùkú wà ní ìjọba látọ́kọ̀ yóò bá tiẹ̀ ní ìgbẹ́kẹ̀ sí pé ó sáǹfà ní fáwọn òbí rẹ̀ tọ́jà náà bí ọlọ́run lọ òpá wọn ó tó lóyún ọ̀rí kọ́tù àbíyá wípé a máa pé àwọn èèyàn tíjọ ìtọ̀ lọ no matter what ọ̀pọ̀pọ̀ ló ká má fi ìrírí ìwọ̀n àti àti tí ń tà wọ́n ìjọba bá tà wọ́n àti tó ti àwọn kì í sòwò ní léèdè báwa kì í sòwò bá a bá fẹ́ káwọn èèyàn fẹ́ràn wọn táwọn sọ náà ṣe wo àwọn olórí òmìnir ni wọ́n ẹ má gbà fún wọn ti yá wèrè gbogbo yẹn náà ló fẹ́ràn wa ó ní tọ́mọ nìyẹn fẹ́ẹ́ tó ká máa bá a sọ pé ibi ń ṣe òun ẹ̀rọ ìlú ló kọ́ tẹ̀ hmm? níta gbó sínú tọ̀ sọ̀rí fún àwọn àlẹ́bí ọlọ́run yìí sáyé ó wà lójú káṣí àmì ìjọ sin ọlọ́run káwá káǹfààní fún wọn ara àǹfààní ká lè ṣe fún ara lásìkò yìí òní pé ẹgbẹ́ ìṣèlú ṣe ẹni kó ṣe pé bí nǹkan bá ti lè kákà gbogbo àtẹ́ńṣà wa bò jọba ọlọ́run ìlú sábà ní ló ṣe ó sì mú àṣìkò kankan wá sísẹ́ẹ̀mù ilé yìí wọ́n ń lò yìí wọ́n dé ìtẹ̀ lórí gírídì ẹ̀ gírídì nítorí kó ṣe pé kò ní kí wọ́n bá nílẹ̀ kan yóò pọ̀ ọ́ kò sì fi ń pẹ̀lú ẹlòmíì níjọ́ tí wọ́n bá jẹ tó bá gbọ̀n lẹ̀ tó sì bá mo lè má jẹ àwọn ọ̀rọ̀ ọkọ̀ jẹ náà ó jẹ ó jẹ ó jẹ tó bá jẹ jẹ jẹ jẹ tán irú nǹkan tí ò bá wúlò fún ọlọ́run lẹ́tọ́jú ọ̀gbìn òun lẹ́bi rí wípé gbogbo ń kálukú tó bá fi ọ̀rọ̀ ìjọba àti gẹ́gẹ́sì ìjọba tó bá fi gbẹ́sìn rẹ̀ tókòrò ló bí jẹ̀fẹ̀ lórí láyéláyé kò lè wà mọ́ yóò sọ nǹkan kan lónìí tó wà pásọ̀tù nínú òní nílẹ̀ àwùjá nígbà táwọn ọmọdé àtọ̀ kan nínú àwọn afáàlùfà ẹ̀ mọ̀ dáadáa ìgbẹ́ dáàbò ẹ̀ mọ̀ dákọ̀rọ̀ dára kó wáyé lásìkò ìjọba tó ti wá tàwa ti gbà wọn ọ̀dà tó ti Buhari wọ́n ti ilẹ̀ Buhari àti ìgbẹ́yà yàrá ìgbà àti àwọn nọ́tà tẹ̀lẹ́sàn lọ́dún àwọn mẹ́ta báyìí tọ́ wọn á lẹ́yìn kan ní ohun ìgbàgbé Ọ buhari àtàwọn yòókù wa lọ sí kọ́ọ̀tù wọ́n fẹ́ lọ challenge ìlọrin. àáfàá yìí wá ń sọ lọ́dún náà lọ́hùn pé á ah, kí ló dé tó lọ gbùdúrà kéèkì wọn kọ́ọ̀tù náà àti wọn challenge pé ká lọ rògbò ọ̀dọ́ èkó wọn ní kóòtù sámáńtà ní ìwé tí wọ́n ń ṣàlẹ́ ìlòsìn ọlọ́run nígbà àwọn èèyàn rọ́lọ́ ń gbà. tẹ́jọ́ bá sọ wẹ́rẹ́ o ṣebí fẹ́ gbọ́ ni tó bá ṣe tó lóòótọ́ ló bá sì rí ìfẹ́ ẹni tá ìtẹ́nìkan bá ti wọlé ìfẹ́ náà nǹkan lọ kóòtù lẹ́kọ́ jẹ́ àbáwò. ọ̀nùgbà tó padà yá èèyàn àtúntàn lé ẹ̀kọ́ tó wọlé nígbà tẹ́lẹ̀ ṣàfihàn ẹni wọn ò wọlé ẹni ẹ̀ náà wá gbá wọn lọ kọ́ wọn wá dá ah, ẹsọ fún lágbádà fún láwùjọ ìjọ ìjọ ìjọ ìfún kájà lẹ́jẹ̀ náà. ń jẹ́ pẹ̀lú afẹ́fẹ́ èké sí lànà àwọn àmì ọlọ́run àwọn tó wà níjọba náà ní chẹ́ẹ̀sì wọn bọ́lá ń bá jẹ́ ní chẹ́ẹ̀sì wọn bá papọ̀ mọ́ ní chẹ́ẹ̀sì aráàlú rẹ̀ gbà bọ́lá ń bá jẹ́ ní agbogbo àyè náà tá a rí iná nígbà ìwádìí ọ̀dì ọ̀dà àmọ́ nítorí pé bóyá nǹkan wá pé àwọn òsín náà tó ìjọba gbọ́dọ̀ lábẹ́ ìjọba rẹ̀ àlùmọ́ ló kọ rò àlùmọ́ ló bá jọ ń ṣèjọba ni pé tẹ́sán kan wá fún ọmọ náà ah, wọ́n mú bọ̀dá tí wá ti tẹ́lẹ̀ lọ báyìí ẹ̀wọ̀n ọlọ́run ọdún bọ̀dá ti tẹ́lẹ̀ lọ yá hàn lọ́dún wá lọ báyìí rà ah, á

ẹja yanjú àlámọ̀ ìyá ara wa ní ìṣiṣẹ́ wò láti ṣiṣẹ́ ọlọ́run bá yóò kó ṣe wà lójọ́ kí nǹkan bá ní fáwọn èèyàn àwọn tọ́lọ́run bá lò ní sábà bí láti ṣe kí òṣùpá ọ̀rọ̀ wọn ládàá tí wọ́n pọ̀ nígbà tó kàn òye lọ. jẹ́sọ̀tù tàbí ogun tánà ti sọ̀tọ́ là ń jà ní lẹ́yìn ìgbẹ́ ní ayé rẹ̀ lọ́gbọ̀n ẹlẹ́kẹ̀ẹ́ta ọkọ̀ ló pàtàkì àti ogun ló jà ogun ilé púpọ̀ nítorí omi pé òun mú gan jíjẹ gán lé àwọn èèyàn sẹ́kù òbí dàbí inú wọn ṣùgbọ́n àsìkò tó yẹ ká òbí dàbí inú òkú lọ sí inú ọ̀rọ̀ jẹ́ àdìkọ́ nìkan lé àdéhùsọ́lá sọ́lá ara bá ti máa ń ṣe nǹkan ìrìn tó bá fẹ́ lọ sí gbogbo àwọn ogun tó ń sọ pé àti strategy àtẹnàmẹ́jọ ọlọ́run ọba òṣùpọ̀ ọlọ́run ọba fún ilé kan tó ń gbogbo òbí sọ kátàrún ló bá pàdé lórí ogun kó mọ́ fi wí ìmúra. Hmm? tí ẹ̀rọ pé ah, àwọn ọjọ́ lọ́rọ̀ báyìí sábà yóò fi káwọn sí ẹ̀sẹ̀ máa ti di jíjà ráńkẹ́ fún nílé àlejò sábà sọ sí wọn gbà ojú ọdún ẹ kò ní sọ bí ìkàbá ti ní tó fún wọn àti ìdókòó tàbí ìrìn pé ẹ wá o àwọn tẹ́tẹ́ lọ bá lágbára ẹ sì ní ìdílé ìgbẹ́ ló àtàlẹ́jà àti àwọn ẹ̀ máa ń dáwó ọlọ́wọ́n ọba náà wá atọ́lẹ́yìn tó ti tó ṣàyẹn le ọlọ́run làkọ̀ sábà wọ́n wọ àdàlùmí ọlọ́run ọba gba tuntun bá àyẹ̀lẹ́ wọ́n ni mọ̀hàjìrí náà wọ́n ni àǹsọ́ àwọn tó jẹ́ mọ̀hàjìrú àtàwọn àǹsọ́ tí ọlọ́run àyẹ̀lẹ́ náà dábà húrù ìgbà àtìmọ̀ àrùn wọn tẹ̀lé àwọn ìlà àsìkò gbà sí nǹkan lé sẹ́kùn ọlọ́run ọba tó dáa máa sọ pé nǹkan bá lé ó lè ẹ̀gbọ́n sẹ́kùn ìrẹ̀kẹ́ ilé fọ́lọ́ tọ́lọ́ náà bá fi làkọ́ ẹ̀jọ́ lọ́dọ̀ tí ó lé ó lè rù àdúgbò tó bá rẹ̀ púpọ̀ tẹ́lẹ̀ a máa ń sọ ní sọ bí tó bóyá àwọn tó bá lágbára lè lọ kó ń kálukú mọ wá nǹkan tá a dà wá tàbí ìbálẹ̀ ìṣòro kó ń kálukú wá mú un tó ní wá kó ń kálukú wá mú un tó ní wá àwọn bá pè mú wá ọmọrò mú wá òmùwà mú wá nígbà tó kùmọ̀ ní wá kó owó ní kó owó ní owó ìbọ̀lù ó wá kó kalẹ̀ á ah! ìlú àná ìṣọ̀tọ́ làwọn àgbọn àná ìwà sọ̀rọ̀ tó kó yìí oṣù tó gbà wá sáyẹn ìtẹ̀sọ́là sọ fún yín dọ́tà àwọn èèyàn tẹ́ máa rí òkú àrùn òfin gbogbo tó nǹkan ló kà pátápátá tóun fi ju ẹrú míì lọ òun ni àǹfààní tóun ti bá lè fún mọ́tà yìí kan. tó ní ìjẹ́ ní tóbi báwọn tọ́lọ́ máa bá ṣe ìjẹ́ra irú táìmù yìí ni kán wáyọ̀ lọ ọlọ́run àtòkù yàn ti dé láyé àtòkù yàn ti dé ẹ̀ ń ṣe tẹ́lẹ̀ náà àmì ẹ̀ ṣe mọ́ọ̀tì hmm? àsìkò ti yí lórí àsìkò fẹ́ ìgbọràn orí fi ọlọ́run lórí ẹgbẹ́ ìbára tó bá ní ìjọba ti kò ṣe ọlọ́run bó ga ẹ̀ wọ́n òkúmọ́nù wa kó owó lé owó ìbọn anáyíwá wọ òkúmọ́nù inú anáyíwá dùn anáyíwá máa dọ́rọ̀ òkúmọ́nù máa fa àṣìbá rẹ̀ yọ gbogbo tó tó òkúmọ́nù lè ṣe ní ìka tí ò dáa táwọn ènìyàn gbogbo dáa kò ní í lára lẹ́yìn òbí pé ìtòsí ọlọ́run ọlọ́run ti bá a màtọ́gbà òmánà màfáàní àtẹ̀yẹ. nígbà tó Usman wá wà lórí ìjọba tó jẹ́ kọ̀lífà táwọn àná wá ń sọ tí ò dá pa rẹ̀ wọ́n lè fi jì lórí ìlàbà wọ́n fẹ́ pa Usman wá jáde ó ná gàlá ní pálásá ìbálẹ̀ pálásá onírú àwọn pálásá wa àmọ́ ìjọba ìjọba Usman wá sọ wípé ẹni tẹ́ sọ pé mi ò dá lé yẹn yìí mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín. àwọn yahoo ni wọ́n ni wọ́n tó ní bí rògbòmà àbẹ́bí wọn sọ fún ọpá ìjà alẹ́rìí kankan tí ó gbẹ́ kàǹgá àbí tí ó rà tí ó di tàwọn mùsùlùmí ẹ́ káàdì jẹ́ lọ jẹ́ jẹ́ kánú sọ pé mọ̀n hápá wà bíkẹ́ rọ̀bù ọ̀ma ọ̀dọ́ òun ìjànì kàǹgá rúmọ̀ yẹn tó bá fẹ́ àjẹ́ lọ jẹ́ jẹ́ ṣe ìjẹ́ kankan mọ̀ fáwọn ìjọ sọ́nà sọ bẹ́ẹ̀ àwọn tàbí àwọn ìjọ ń mẹ ìyẹn ìyẹn tó pé ńgbà tí ò tí ì ní nǹkan tí ó hmm? so ẹ lé irú sísẹ́mù ìsìláàmù yẹn ló ń sísẹ́mù yìí tẹ̀ ń nǹkan kan bẹ́ẹ̀. everybody ti máa ń ṣe dáadáa báwọn yẹn ń ṣe wà nǹkan mìíràn. àbí osman kò sí gan kò mọ̀ bóyá ó kàn olùmú gbàgbé ìjọba ní àpò olùgbé lóòótọ́ wọn ni káfíń ìsàlá kọ̀ọ̀kan. ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ gbọ́ anábìsá àlọ́ sọ́lá sọ pé mọ̀njáhàzà mọ̀njáhàzà jẹ́ṣà lóòótọ́ ogun tàbúkù tá a ní kan lè rí ẹni tó bá fún wa lówó láti ẹ̀sìn fún ìtẹ̀kọ́ láwọn olùjọ́ ìnà àjọyọ̀ jẹjẹ tẹ́ ẹ gbọ́ bẹ̀ wọ́n láwọn gbọ́ fàánà lẹ́yìn ìjà ṣé nígbà tí mo ń ṣe náà tí mo ń ṣe mo fẹ́ tẹ bá ní nǹkan tí o máa lò ń ka nǹkan tó o bẹnẹfìtì o mọ̀ sí èdè tó o bẹnẹfìtì rẹ̀. kábọ̀ sọ pé báyà torí pé mi náà fẹ́ jẹ kínní kankan ní bá ń lé ìdìbò ẹ̀kọ́. òṣùmọ́nù táwọn yìí bí ṣe ń kí ọ̀nà ní gbà rẹ̀ ní ṣe tọ́lá kọ̀ ní ṣe kò ààrùn lójú gbogbo ẹ̀ àwọn pé tán. lẹ́kìn ni wọ́n sì ń jẹ láti wà fúnra bá kí lè yẹn jẹ pé yẹn bá jó lórí kí ni ó lè jẹ àbí yóò bá tó fún àwọn èèyàn

àwọn bá tó wá ń sọ kẹfì lè mọ bísí jẹ tó tó òun láíláí níta àlejò rẹ mọ kí ni àwọn bá tó sọ àwọn bá tó àdéhùn kọ àwọn bá tó sọ wípé làkọdà àlìmọ ọwọmì àna ẹfátì làǹtàkùn táàdìbò àǹdò òǹdẹ́sìtà àwọn ọjọ́ mi máa àwọn àwọn àtàjọmọ ẹ̀fọn mi dáadáa ohun omi tí mò ń ṣe business náà ṣe lamtakun táàjìdù afọ òmẹta ààyè ó gbé bùkátà àwọn ará ilé mi ní ọ̀sẹ̀ tó nídìí owó yín láti fi yí ohun omi ó gbé bùkátà àwọn ará ilé mi ẹ kí ni ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó bá bẹ̀rẹ̀ àti jẹ iná ìjọ tẹ bá rẹ̀ ń sọ ọ́ tòun ló kù bọ́ ọ̀rọ̀ mọ́ kọ̀ sí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gbé gbogbo ẹjọ́ kàn tó gbolé ayé yìí síbẹ̀ ẹ̀rọ òdùnmọ̀ àbára ni ó ló fẹ́ jẹ àbábí sọkútọ̀ èmi ní nǹkan tí mo ṣe ó sì tó mi àmọ́ o wọlé ní ìkọ̀tí mi ní ìlú àlẹ́ ẹni tí ń sọ̀rọ̀ ayé báyìí nígbà tí fún mi láì sọ ìlera ìṣẹ́ mọ́ òdéjì pàtàyà kùlù àlù àbí bákìrì àtàmọ́tọ̀ ìdílé kò bá ṣe tún máa jẹ ìdílé iṣẹ́ ṣe bọ̀tẹ́ẹ̀dẹ̀ náà mọ̀ pé àìmọ́ iṣẹ́ ti kọ́ pẹ́ẹ́sà ni wípé sísẹ́ẹ̀mù kìíní tó dẹ́ni tí ò ní jẹ́rí ń rú ní. Bẹ́ẹ̀ bá di ẹlòmíì náà ló dùkọ̀ iṣẹ́ wo gangan lábájá ń ṣe kó tó jì. Ní ọ̀kan wọ́n ní ẹ́ pọ́lísì kan ṣé wọ́n máa ń wọ́n pọ́lísì iṣẹ́ ní pọ́lísì. Ẹ bẹ́ẹ̀ wọ́n ní kí ni iṣẹ́ wọn ní pọ́lísì sí kí ni wà pọ́lísì. Ẹ sọ pé tó kálukú bá ṣe. Ẹ̀kọ́ tún gbà kan béèrè pẹ́ṣẹ̀

sísẹ́ẹ̀mù yìí bá ìdílé wípé kò sí ẹnì kankan tó fẹ́ kí nǹkan kan sáǹfààní fáwọn èèyàn tó bá ṣe fún òǹkà ìdílé rẹ̀. ẹ gbọ́ wọ́n lẹ́nu èèyàn ní ìjọba wọ́n á ní opposition náà tó ń bẹ nípa opposition fẹ́ tẹ̀ ní pé gbogbo ẹ̀ dàrú kò ń délé àti àti tó bá dàrú tó ọ̀nà tó bẹ̀rẹ̀ padà ní ó lọ́wọ́ jẹ́. sọ̀yí tóun náà wà ń bẹ̀ tóun náà ti fẹ́ pa àwọn èèyàn tóun náà tó dé bẹ́ẹ̀ èmi náà òun náà fẹ́ kó dàrú ni o ó débẹ̀ sẹ́ni tí wọ́n bá fẹ́ẹ̀ bá tẹ̀ sí èyí lẹ́kó dàrú pẹ̀lú tó ń bá wà ìta àtẹ̀kọ́ wọn kò tó tẹ̀kọ́ má dàrú ara ló dà kò dẹ̀ sígbà tí n kèé kéjì wọ́n bí bìkínì lórí a short bridge tí gírídì bá ti wọ̀ nǹkan nkè é lónìí tí gírídì bá ti wọ̀ kò sí kó tó kó ní tó kò ní tó ọba àpapọ̀ sọ wa rẹ̀ ọba àpapọ̀ sọ dáadáa Muhammadu aláàbí Muhammadu ọba àpapọ̀ sọ dáadáa Muhammadu aláàbí alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa sallam. ọlọ́run bá ní kó yé wa tó wọ̀n yìí kọ́ ṣọ́ha náà fi ìtọ́jú dáa nígbà gbogbo gbogbo apápátá ọlọ́run bá ta pé káyé gírí àmọ́ ọlọ́run bá ta fọ́ra wa mọ́ ká lè pa wíwí pẹ̀lú gírí wa ká fáìtì gírí wa alábẹ́yàn fáìtì gírí yẹn náà ní pé ìyẹn lọ lè ṣiṣẹ́ ó sì gbogbo wàhálà wọ́n á sọ pé òun tó ń ṣe náà ló ń fẹ́ fáyọ̀ ní àbúrò fáyọ̀ ní ìlú kò rọrùn àmọ́ tó tó kò rọrùn náà ládàá rẹ̀ ti pọ̀ ṣùgbọ́n sẹ́wọ̀n pé dáìrì inú lẹ́jọ́ ọmọnìyàn òun ni fọ́ọ̀mọnìyàn yóò kó nǹkan púpọ̀ báyìí sọ́dọ̀ tó bá jẹ́ tiẹ̀ kò ní lẹ́kún dínkù kò ní kó ṣe òkú pọ̀ tó kò ní lẹ́kọ́ ọ̀nà níjọ́ tó bá ti mọ̀ pé nǹkan yìí òun níjọba ti mọ̀ pé kí ní ìbá ti tẹ́kọ́ mọ̀ lọ́wọ́ yóò máa mọ̀. níjọba bá níjọba kan bá wà ń bẹ́ ẹ ṣé sọ fún pé ah no no no kò tún kó kò tún nígbà tó ní ọ̀gá ẹgbẹ́ tí wọ́n lùjẹ̀ lẹ́ṣọ̀ fẹ́ náà ló máa tàn àpọ̀tẹ́ gbà á ìwọ ló ń tòṣówó náà ọ̀sìn tó tóṣe òun yẹ kí nǹkan sọ́jà sọ́jà òun yẹ kí nǹkan sọ́jà òun yẹ lé òun yẹ lé ìtumọ̀ tó ń gbà kí èdè òun mọ̀ òun fẹ́ lé èdè tó bẹ̀rẹ̀ lórí tó ń bọ̀ ọjọ́ àti bẹ́ẹ̀ lẹ́yìn tó bá ní gírídì ló máa ń ṣe ẹ̀dá ọmọ èèyàn náà máa ń ṣe ẹ̀yẹ máa wo tá a bá ní nǹkan kan tá a bá jọ ṣíà pẹ̀lú ẹlòmíì á máa dì máa níjọ́ tó bá ti rẹ̀ wá àbí tá a bá rò pa wá fẹ́ níjọ́ láwọn àgbègbè àwọn ìgbò gbọdọ̀ dá sí ìjẹ́ ọ̀yà mo fẹ́ ṣọ́ dábàá kan kálíkà mo fẹ́ ṣe lé mo fẹ́ ṣe lé ọ̀kan mẹ́rin náà láwọn nígbà tí ìyàwó ìwà fẹ́ fún ó ló wọn ló bọ̀ ọ wá sẹ́ẹ̀tì gbogbo àwọn ẹrú gbogbo ẹgbọ́n mi ó sẹ́ẹ̀tì àwọn ẹrú ìtumọ̀ ẹ̀ ní wípé téèyàn bá lẹ́rú níjọ́ òun ni fún yẹn tí o bá fẹ́ kú tó bá fẹ́ tàpá àwọn ẹrú yẹn lẹ̀ kú sí ẹ fún wa àwọn tí wọ́n jogún rẹ ni wọ́n jogún àwọn ẹrú àmọ́ torí pé sábà bí kìrìsì ṣe máa ń ṣèyàn nígbà táwọn tí wọ́n fẹ̀sán tọ́ sí ti ní ìgbẹ́ ẹ̀kọ́ ní sọ́dákọ̀ tóun nídìí kò gbà kó tó nígbà tó náà fóun ti fẹ́ kú tán tọ́jú wọn ti fẹ́ rárọ̀ táwọn tó dùkọ̀ ẹ̀mọ́ bìrì ká má fi lọ lárú ọlá jẹ mẹ́mọ́ tó ní ìrọ̀rùn wá ní pé wọ́n ní yẹ̀kọ́ àlọ́ nàbí ní màmá ẹ̀mí ìlà wọn máa ń ta àmú ẹ̀mí ìjì ni wọ́n máa ń ta àmú ìdá káànà làmú tí nǹkan bá jẹ́ tiwọn ó jẹ́ jọ kòtò ìpọ̀ tó bá fi ìlú ìdí fún òní fún àmọ́ wọ́n yíga fáànà lè jẹ́ ìrìn tó bá ti pé tẹlomi ni ó jí aṣọ òbí wọn á bàfẹ́ jíjẹ yà tí tẹlomi ni ó jí àrùn ẹ máa pọ̀ ẹ máa pọ̀ tó hmm? ṣókò la gbé ìjọba ìlú lórí àti sísẹ́mi àbálànà àwọn àdájọ́ ọ̀rọ̀ ẹ̀dá òǹgbà káìsàn máa dúró sí bóyá tí ìjọba tó jẹ ló ṣe ìjọba ìjọba ti di pé àwọn èèyàn ló jẹjẹ látàgbà ní ìjọba wọn ẹ̀dá kan gbàgbé ìjọba wọn kó kálukú wú ọ̀nà tá a lè fún ara lọ́wọ́ ẹ̀dá táwọn bá bẹ lọ́wọ́n bá ọlọ́wọ́n bó ga ìdìbò yóò sì fún wa ṣe ọlọ́wọ́n bá sọ fún anú Qur'an yóò lànà tá à ń sọ yìí náà ẹgbà tọ́lọ́wọ́n bá wú yá àyù àlẹ́ yìí náà á mọ̀ àfẹ̀yìntẹ́ ọlọ́wọ́n bá sọ ẹ̀rọ̀bá ń rú ẹ̀rùkú òrùkú kí ló ń ìjọsìn wà búdú rọ̀gbá fún ẹ̀sìn ọlọ́run ọba yín sísọ ọlọ́run ọba yín lábọ̀ ìjọsìn ọlọ́run ni wọ́pọ̀ àlùkà ẹ̀ ẹ̀wà iṣẹ́ rẹ̀ ṣàtó iṣẹ́ rẹ̀ yìí tòkó nínú ilé lọ́kà wọn kò tó nínú oṣù ìdúmá kò tó nínú ìwà àwùjọ rọ́gbà fún má bá ti ṣe náà ọba ná ẹ̀ sàǹfààní táwọn lọ ẹ̀ sàǹfààní táwọn lọ bí mo sì rí ṣe rí bọ́lá ọba ti gbé ìsìláàmù kalẹ̀ ìlànà àwọn ànábì ọlọ́run lọ́lọ́sọ fún apá àwọn ànábì ọlọ́run yìí wọ̀jà náà àti mọ́tàlẹ́ ẹ̀dùn nàbí àmàlẹ́ àti wọn látíwájú tí wọ́n ń já ìjà àwọn èèyàn pẹ̀lú àṣẹ wa wà á háyínà ilẹ̀ ihim fílà khairat wà ìkọ́ masalat wà ìta azakat wà káàdù lánà àmì. àwọn ànábì ọlọ́run yìí aránṣẹ́ tí wọ́n fílà khairat ìṣe ìṣe ẹ̀rin ló tẹ̀lé wà ìkọ́ àríkà kíọ̀n wọ́n ti ká ìgbàká àríkà ìgbàká wọ́n bá ìlànà àwa ni wọ́n ń tẹ̀. so sísẹ́mù ìsìláàmù ní ní pé ó tún gbogbo nǹkan tá a bá ṣe bí sí ti pé ìjọsìn fọlọ́run ọba náà ni ó là láti ní sùkúù ṣe ni pé ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má tẹ̀bọ̀ sọ́lọ̀ àmọ́ bá fàmì yìí bá ní sọ̀rọ̀ pàtó fún mi náà bẹ̀rẹ̀ ọlọ́run ọgbọ́n kò gbogbo wa kò sí fún wa ṣe wọ́n bá ti kò ní ibi gbígbẹ́ ìdí ara wa ìgbàgbọ́ pé lásìkò yìí àbẹ̀lọ́ ọba gbogbo àwọn ènìyàn kan ní ọwọ́ táwọn ẹlòmíì lẹ́yìn kan kọ́ ọmọ àti táwọn ìdá máa kọ́ ọkùnrin sàlẹ̀ dáadáa wọn kọ́lọ̀ kó sàlẹ̀ orí wa ẹ̀ ń kọ́lọ̀ ọba bílẹ̀sì wọn gbogbo nìkan lè fi mọ́ gbogbo àwọn táwa náà ń gbà náà ẹ dákun ẹ mọ ẹgbẹ ká láti àdúrà fáwọn tó ń fún wa o èrè tẹ́lẹ̀ ẹja ṣàdúrà fúnra wa ká ṣàdúrà fáwọn náà kọ́lọ̀ mi kẹlẹ̀ ṣe mọ́. sọ àtúndúpẹ́ fáwọn ìyàwó náà táwọn náà sọ̀tọ̀ ọ̀tọ̀ ọwọ́ lásìkò yìí lọ́sàdókò dáadáa fún mi. a sì dúpẹ́ fáwọn ọkọ táwọn náà ń gbé fún lórí àwọn ìyàwó wọn náà lásìkò yìí ọlọ́run ṣe dáadáa fún mi ọlọ́run kò já wà lálàáfíà lápò mọ ibi àwọn ìyàwó lásìkò yìí náà bó bá fẹ́ hábọ́kùnrin káwọn ìyàwó kọ̀díjà ni ẹ ti lásìkò yìí o kọ̀díjà ni ẹ já ṣe káwọn ọkọ wa náà ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ìyàwó wọn ká fi ṣe ètò wọn o ká fi ṣe ètò wọn o káàdì ọmọ ayé wọn lókè kan bá dá Dubai lọ ẹgbàá ní ẹgbàá ló Dubai lọ ọgbọ́n àwọn bá fẹ́yàwó lé wọn lẹ́ẹ̀dá fún gbà ní ẹ Ọlọ́run tó ṣe dáadáa fún wa àsìkò yìí la ní ìdí ara wa púpọ̀ fúnra wa gbogbo ẹni wọ́n tọ́ba jáde ní ìtẹ́lẹ́gbẹ́ rẹ́ẹ̀rì láti ẹ̀ máa ń bọ̀ ìyàwó ẹ̀ náà bá kó láti nù àyùbẹ̀kọ́ ni ẹ̀yin obìnrin wa lọ́ọ́ sàlékún dáadáa fún wa yóò sàlékún orí wa yóò sàlékún àgbàríkà fún wa yóò tọ́jú àwọn ọmọ wa. bọ́lá ọba fẹ́ lòye láti gbà ọmọ yín láti fi ọlọ́ọ̀bọ iná fún ẹ̀yìn láti láyà